ẹ kú kalẹ̀ níbikíbi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi ojú tẹ́ ẹ fi ń wò wá ò fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ wá ò di. sanyọ́dé tó jẹ́ baba aṣọ alárìdé tó jẹ́ baba ẹ̀wò ológbòjòdé tó jẹ́ baba egungun AEF TV International dé òkúta tí ó ṣe bíi kánwò sí láwùjọ àwọn òkúta bọ́n ti ń wò wá náà ló ń gbọ́ wá káàkiri àgbáńlá ayé amọ́lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ bí òṣùpá AEF TV ọ̀kan ṣoṣo àràbà tí ń migbó kìjikìji àwa gan-an iléeṣẹ́ tẹlifíṣàn tẹ́ lé wò lásìkò y yìí gbogbo àwọn ètò wa ló mọ́yán lórí kí lèyí fẹ́ wò tẹ́ ò rí lọ́dọ̀ wa AIF e TV eré orin ìlú àtẹ̀rẹ́ ìdárayá gbogbo ẹ̀ lẹ́ ò rí lọ́dọ̀ wa ìròyìn àsìkò àti gbogbo bó ṣe ń lọ nílẹ̀ òkèèrè gbogbo ẹ̀ lẹ́ máa rí lórí AIF e TV ẹni bá polówó ọjà rẹ̀ lọ́dọ̀ tiwo tún kùtà mọ́ torí ẹ̀ta ló ń tà kọ́mọ ẹranko mi ò tún tajà tiẹ̀ àwa gan la ní ìkáyé AIF e TV mọ́lẹ̀ rekete gbogbo ayé ló ń fẹ́ tiwa ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń polówó ọjà wọn lórí AIF TV ẹ̀dínwó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ wa bẹ́ẹ̀ bá ti ṣetán láti polówó ọjà yín ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójú àwòrán yín yìí ẹ máa wò wá ẹ máa gbọ́ wa torí àwa gan-an nílé iṣẹ́ tẹlifíṣàn tàráyé ń fẹ́ AEF TV mi ò lè gbé kó ń bẹ̀ rárá o èmi àti ilé iṣẹ́ tẹlifíṣàn yẹn àjọlẹ̀pọ̀ lẹ̀pọ̀ ni.